èmi máa kàn sọ̀rọ̀ sọ̀lọ́hún ọba o àṣà ní kan sọ̀rọ̀ sọ̀lọ́hún ọba o èmi máa kàn sọ̀rọ̀ sọ̀lọ́hún ọba ọba tí ó dójú àdúrà tì mí o ọlọ́run tí ó dójú àdúrà tì mí rí ọba tó ń gbọ́ bùkátà tèmi o èmi máa kàn sọ̀rọ̀ sọ̀lọ́hún lórí ayé mi èmi kan sára sọlọ́hún ọba aláṣàní èmi kan sára sọlọ́hún ọba ọba tí ó dojú àdúrà tì mí ọba tí ó jẹ́ kí wàhálà mi gbé ọba tó mójú tọrọ ayé mi èmi kan sára sọlọ́hún ọba. àyà kéèyàn tó lè kún sára sọlọ́hún ọba ah, ah. ó tó lè jó ó tó lè mọ yọ̀ báyìí fọ́nà kékeré ni ẹ̀ẹ́dì tó mílíọ̀nù mélòó. ó ah! má jẹ́ sọ yẹn sórí afẹ́fẹ́ <laughs> àmọ́ alhamdulilayi hamudan kathiran tọyiban mubaraka fi ah, ọlọ́run ò ṣe mo dúpẹ́ ẹ má jẹ́ sọ rẹ̀ sórí afẹ́fẹ́ àmọ́ alhamdulilayi rabbil alamin. ẹ pé àwọn èèyàn wọn wá. wọ́n jẹ́ mi. wọ́n sì ṣe yín dáadáa. dáadáa kìí. àwọn tẹ́yìn náà wàá pè pé káwọn náà kàn á jẹ kán á mu. Ah, bó o lè ṣe. inú mi wá dùn wípé gbogbo àwọn èèyàn táwa náà pè aláàjì mi ò bìlíìfù pé àwọn èèyàn lè tọ̀nà tó sì fi dàárọ̀ yìí mo sì ń béèrè lọ́wọ́ gbogbo àwọn fíìmù wa pé ẹ̀dẹ̀ ṣú ọ̀pá àwọn èèyàn máa wá ẹ̀dẹ̀ ṣú ọ̀pá àwọn èèyàn máa wá kí n wá sọ fún yín pé nígbà tí màá fi dé hall yìí ní aago mẹ́wàá hall nǹkan tá a pè ní aago mọ́kànlá hall ní aago mẹ́wàá ìta ti kún digbí mo wá wò pé ṣé torí mi náà làwọn èèyàn ṣe wá kí ni mo mọ̀ ọ́ ṣe who am I ta ni mí kí ni mo lè ṣe kí ni mo mọ̀ ọ́ ṣe ọ̀rọ̀ wo mo mọ̀ ọ́ sọ kí ni mo ṣe dáadáa yẹn náà ló da tó bẹ́ẹ̀ yẹn ni mo wá rí i pé àánú ọlọ́run ni mo rí gbà. ẹni lè gbé ní ìtura kalẹ̀ ẹni tó lè aláàfáà kan lọ́wọ́ lẹ́yìn ilé yẹn ń wò ní àbókùn sí àkàtì ẹ̀ tí ó tọkàn yẹn wá ilẹ̀ gbàlẹ́ tó ṣe. Eh, actually ẹ eh, tọ́lọ́run ló kúkú máa ṣẹ nínú ayé ntọ́lọ́n bá fi rán ẹ̀dá láyé kò jẹ ibi tó rí bá dẹ̀ máa dé ẹsẹ̀ ò débẹ̀ mo discover pé téèyàn bá ń ṣe dáadáa láyé ó máa máa rí dáadáa gbà mo dẹ̀ tún wá rí i pé ẹni tó bá ń ṣàánú èèyàn òun náà máa máa ráàánú gbà ó mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé níwọ̀nba tí mo ní with the little high have tí nǹkan bá téèyàn bá bá nǹkan tó bá jù wá sọ́kúdọ̀ mi mo máa rí gbìyànjú pé mo fún ní nǹkan kan nínú nǹkan tí mo bá ní ẹni tí mi ò bá wá lágbára láti ṣerú nǹkan tó bá bá wá fún èmi náà máa gbìyànjú pé kí n fi ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tútù kí n fi dúró onítọ̀hún nínú tí ó fi kúrò tọ́pọ̀ ó fi yọ èwo lèmi náà fi wá wò pé téèyàn bá ti jìyà rí téèyàn bá ti jìyà rí alóore téèyàn bá ti jìyà rí á mọ̀ ẹ́ pé tẹ́bi bá ń pààyàn ó yẹ kéèyàn tọ́jú ẹni tẹ́bi ń pa. tẹ́bi bá ń pààyàn á mọ̀ pé ẹni tó bá tẹ́bí bá ń pa ó yẹ kó máa tọ́jú ẹ̀ èmi náà ti jìyà rí o mo ti sọ́fọ̀ àrí dáadáa lọ́dọ̀ mi ò tí ì yó o ebi ò rẹ̀ pa mí àmọ́ mo mọ̀ pé ó da kéèyàn máa ṣètọrẹ àánú torí mo ó ti pẹ́ tipẹ́ tipẹ́ tí mo ṣe ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọwọ́ àwọn òbí wa làwa náà ti bá pé ká máa ṣètọrẹ àánú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pàtó wáyà làwa náà wá wò pé àwọn èèyàn máa wá sọ fún mi pé àṣà ni ó ti tó dá foundation sílẹ̀ àwọn tí ò tó ẹ̀ ń dá foundation sílẹ̀ mú ni à ṣé foundation náà lẹ wá pè bẹ́ẹ̀ yẹn wọ́n ní foundation ń ṣe nǹkan tó ṣe kínní èmi náà wá wò pé nínú ká máa ṣètọrẹ àánú ká fẹ́lẹ̀ kébi pélé ká lọ sílé ọmọ aláìlóbìí ká lọ sí. lẹ́yìn náà sì láwọn èèyàn lára tẹ̀lé kàkásíkè ẹ bá mú wa. bẹ́ẹ̀ ni òun làwa náà ti wá wò pé nínú èyí táwa náà ní ta tún gbà lọ́wọ́ àwọn èèyàn àfi káwa náà ṣe kí ni ká fọ́ síta nínú ìta fi wá gbé àṣà ní àlùbáríkà foundation torí pé àlùbáríkà yẹn wà. alájà ká tó kó omilẹgbẹ yẹn jọ báyìí ká tó rí ẹ̀bùn tó káyàn láyà ká tó rí owó tó pọ̀ yanturu ẹ máa rin o kò yí sí o kí ni nǹkan tó ju rí kí ni ọ̀nà wo lẹ gbà gbogbo lẹ lọ àwọn àwọn èèyàn wo lẹ pè àwọn kọ́ wo lẹ mè. Ah! ẹ ṣe ojú tó lé ojú ò ní ti gbogbo yín ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run bá ṣe dáadáa fún wọn kàn máa rò pé ó mọ̀ ọ́ ṣe ni tí ò ní ní lára rárá ọlọ́run gbà fúnrú ẹni bẹ́ẹ̀ ni wàhálà yà àárín lọ títí náà tá a bá sọ mo ti sọ lẹ́ẹ̀kan sẹ́yìn àwa náà ti jìyà rí tá a ti rìn kiri rírìn kiri rírìn kiri rí tó jẹ́ pé gbogbo táìmù táwa náà rìn kiri yẹn àmọ́ ipò máa di báyìí àmọ́ tó tó gbogbo àwọn èèyàn táwa náà ń pè ẹlòmíì ẹni tó bá gbọ́ nígbà tí eh, Alhaji Muhammadu Yusuf Muhammadu Awal nígbà tí wọ́n pè tí wọ́n pè wọ́n síta tí wọ́n ń sọ̀rọ̀ alájì leyus investment kakatin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ kakatin investment wọ́n sọ gbólóhùn kan pé àṣà ní kọ́ ló discover àwọn àwọn làwọn discover àṣà wípé ọmọbìnrin tó máa ń sọ̀rọ̀ lórí rédíò tó máa ń fún àwọn èèyàn lẹ́bùn lóríṣiríṣi yẹn àwọn fẹ́ mọ̀ ọ́ inú mi wá dùn pé látìgbà táwọn náà ti mọ̀ wá wọn wá fi kankan jẹ wá níyà sábà lọ bá wọn pé aláàjì àwa náà nídìí ẹ̀bùn báyìí fáwọn èèyàn wàhálà ìwọ́n máa ń fún wa bí àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tán máa ń ṣàánú wa lọ́lọ́run fi ní káwa náà máa rí gbígbàdúrà káwa náà fi gbígbàdúrà díẹ̀ yẹn ta fi ń ṣe àwọn èèyàn lọ́rẹ ta fi ń ta wọ́n lọ́rẹ. tábà ní ká wò ní méjì látàrí program tẹ́ ń ṣe lórí rédíò ni àbí tẹ́ ń ṣe ní foundation èèyàn mélòó ló ní foundation tí wọ́n mẹ́ka kẹ́ríkẹ́ tiẹ̀ kẹ́ ẹ ṣe alóore alákọ̀ọ́kọ́ Àṣàní Àlùbáríkà foundation ẹ mọ̀ pé mo sọ tẹ́lẹ̀ àti rọra ń ṣe níwọ̀nba wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé àwa náà ti ń fáwọn èèyàn mẹ́kà àti ń fáwọn èèyàn ní umura àti ń fáwọn èèyàn ní ilẹ̀ àti ń fáwọn èèyàn ní polytechnic scholarship àti ń fáwọn èèyàn ní JAMB scholarship àti ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ mo fẹ́ sọ pé ọdún yìí èyí tá a ṣe léyìí la fi ṣe ọdún kan àṣàní la ṣe ìfilọ́lẹ̀ àṣàní alubarika foundation tí mo dẹ̀ nígbàgbọ́ wípé eléyìí tá dálẹ̀ yìí ó máa bímọ re ní ìtẹ́wá béèrè pẹ̀lú ògo ọlọ́run àṣàní alubarika ti ń fún àwọn èèyàn ní àjì kó tó di pé a ṣe ìfilọ́lẹ̀ kó tó di pé ó wà yes ó wà officially launched a ti ń fún àwọn èèyàn ní mẹ́kà tí ò lóǹkà rárá mẹ́kà ni o gúmúrà ni o ilẹ̀ lóríṣiríṣi níkòròdú níwàsinmi lájà àti ń fún àwọn èèyàn àti ń múra àti ń ṣe gbogbo irú àwọn nǹkan báyìí àmọ́ àfi lọ́lẹ̀ lẹ́nu mo wá gbà ládùúrà níwájú ọlọ́run pé ọlọ́run jọ kó túbọ̀ jẹ́ kó máa gbòòrò sí ju báyìí lọ. a máa rí olówó kan tí ọlọ́run kẹ́ ní mùsùlùmí tàbí ní ẹlẹ́sìn míì tó fẹ́ ṣètọrẹ àánú tó wù kó náwó síbi tó dáa tó bá kàn sí ìjẹ tiẹ̀ ń gbà ọlọ́run yẹn bẹ́ẹ̀ láàyè láti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé nínú nǹkan tí mo sọ pé àwa náà ṣì ní mo sọ́lẹ̀ kan mú níbi òpá wa bẹ́ẹ̀ la àwa náà ṣì ní ìrànlọ́wọ́ torí pé kò tí ì pọ̀ tó tá a bá wò lé ní oríṣiríṣi ẹ̀bùn láti fi tàwọn èèyàn lọ́rẹ́ wọ́n jẹ ráìsì wọ́n jẹ sẹ̀mú wọ́n gba mílò wọ́n gba mílkì wọ́n gba aṣọ wọ́n gba báàgì wọ́n gba bàtà wọ́n gba lọlé ibẹ̀ yẹn kún àwọn kan náà náà kó fún wa pé ká fi ṣètọrẹ àánú bẹ́ẹ̀ tábọ́wá tún sì ráwọn èèyàn bẹ́ẹ̀ náà tó sì fẹ́ ràn wá lọ́wọ́ láti tún fi gbé iṣẹ́ ìsìn Alṣàní Albarika Foundation yìí ga tó tún ju báyìí lọ wọ́n ní lálẹ́ hamdu inú wa máa dùn sírò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn torí àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n wà nílùú òyìnbó sábà wá dá sí i àmọ́ kò tí ì tó taṣú sì ní ìdìrànlọ́wọ́ wọn sí bóyá lẹ́yìn náà bàbá wa rí àwọn èèyàn tí wọ́n bá ní tírẹ̀sì láti ṣàánú wa bísímìláì fáwọn náà fi gbogbo kan tó bá ní wọ́n fi ṣàánú wa torí pé olórin kan sọ pé ẹ̀fọ́wọ́ rọpẹ́ ọpẹ́ kì í gbé ẹ̀dá tó náwó ààrẹ èrè tó pọ̀ ayé dára ó sì láàdùn rínrin fọmọ ènìyàn tó bá ń ṣètọrẹ ìgbúgbẹ tó bá ṣètọrẹ àánú láyé ó máa rí àánú ìmọ̀ràn wo lẹni fún àwọn tó lówó lọ́wọ́. ẹ ṣe ìmọ̀ràn mi fún àwọn tó lówó lọ́wọ́ ni pé Owutu FM ẹ ṣe ìmọ̀ràn mi fún àwọn tó lówó lọ́wọ́ ni pé tó ṣe lówó lọ́wọ́ yẹn àfikún máa fi ṣètọrẹ àánú fún àwọn tí ò ní o torí tó bá ti fi ń ṣètọrẹ àánú fáwọn tí ò ní ọlá wọn á máa pọ̀ sí ni oore wọn á máa pọ̀ sí ni àmọ́ ẹ̀yin náà ẹ wò ó tí n bá di ọwọ́ mi ní ìsìn ṣe mọ̀ pé tí mi ò bá là á nǹkan wà bẹ́ẹ̀ ẹ̀ lè rí àmọ́ tí mo bá ṣí báyìí tí mo bá ń fún àwọn èèyàn míì náà táwọn ọ̀nà míì náà bá ń jẹ ẹ mọ̀ pé orí téèyàn máa ń ṣètọrẹ àánú tó ń fún èèyàn lóúnjẹ jẹ tó ń ṣoore fáwọn èèyàn orí àwọn ẹni yẹn mo máa pèsè fúnrú àwọn ẹni bẹ́ẹ̀ tábá wá rí gbogbo ẹ̀dá tó bá lówó lọ́wọ́ tó bá fi ń ṣètọrẹ àánú ọlọ́run tí bàbá máa pèsè fún wọn òwútù ẹ̀yin náà gbogbo àwọn tẹ̀yin náà bá ní tó bá lè ṣàánú wa àṣà ní Alùbáríkà foundation tá a ṣe fi lọ́lẹ̀ lẹ́nu bisimilayi àwa náà retí wọn lọ́wọ́ àjọ ọkọ̀ ṣàánú wa. ó yẹ pé ẹ ti wà nù ètò ká máa ṣoore ká máa ṣàánú ká máa ra àwọn èèyàn káàkiri àwọn èèyàn lẹ́rìn ó máa ní àwọn kankan tí ó máa jẹ ah ah má kàrí mo lè ṣe yìí kí ni ìrìbà ẹ̀jẹ̀ ní experience yẹn tó wà. ah lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ pè é owó rèé ta ṣe lé ní wàláì akàn two weeks la fi plan nǹkan ta plan yìí two weeks la fi plan ẹ̀ torí pé mo mọ̀ pé tí ò bá sí àṣẹ ọlọ́run àti àánú ọlọ́run tá a rí gbà kí ni yóò lè wà successful àìmọye nǹkan míì tó ti ṣẹlẹ̀ fún wa tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé màá kàn wò pé ah, ọlọ́run abẹ́ ẹ̀rí pé ọlọ́run ló ní kí n ṣe tọrẹ àánú ẹ̀yin náà èwo lẹ́ni ìní ìsìn níbi tá a wà yìí lẹ́ni wọ́n fún wa ní ọmọ bọ̀ọ̀sì àwọn tó fún wa ní ọmọ bọ̀ọ̀sì wà kí la ṣe fọ́lọ́run tó fi ṣe bẹ́ẹ̀ àwọn kan wà tí wọ́n fún wa ní umura lẹ́ni kí ni mo ṣe fọ́lọ́run tọ́lọ́run fi gbà bẹ́ẹ̀ fún wa àwọn kan náà bẹ́ẹ̀ náà fún wa lówó tó ṣe bẹ́ẹ̀ fún wa ṣé mọ̀ pé tó bá yẹ pé ọ̀hán náà ò ti ń ṣe síta tẹ́lẹ̀ rírore báyìí ò ní wọlé àmọ́ kọ́lọ́hún jọ experiences oríṣiríṣi láti bá pàdé tó jẹ́ pé ọlọ́run máa fi ń ṣàánú àwa náà tí mi ò lè ṣí ẹ̀ tán fún yín. Um, foundation yín ẹ ti rán ojú tó lé sáwọn èèyàn ẹ ti rán òwútú sáwọn èèyàn ẹ ti rán alóore sáwọn èèyàn ìpinnu lè kàn sí àpèsè ẹni sáwọn ìpinnu lè kàn sí sí àkáǹtì nàbà kan wà jẹ́ pé àwọn tó bá fẹ́ gbé ètò lárugẹ tó fẹ́ ràn tó fẹ́ ràn lọ́wọ́ lórí ẹ̀ àkáǹtì nàbà tẹ̀lé fún wa ọ̀ fóònù nàbà tẹ́ máa pè sí. actually ẹ mọ̀ pé mo sọ pé àṣẹ̀ṣẹ̀ ṣèfilọ́lẹ̀ lẹ́ni ni registration wa ti wà ó ti wà ní processing ó ti wà lábújá wọ́n ní two weeks ó máa dé àmọ́ fóònù nọ́mbà tó máa pè sí zero eight zero three four zero three four three oh seven zero eight zero three four zero three four three zero seven Zenith Bank Ashami Ọláyínká Kudrat account number wa nìyẹn tí wọ́n máa pè wá sí tó bá ta bá rí gbogbo àwọn èèyàn tí wọ́n bá lè ṣàánú fún wa láti túbọ̀ gbé iṣẹ́ foundation yìí lárugẹ kó túbọ̀ máa gbèrò sí gbèrò sí dáadáa torí pé tẹ bá wọnú inú bánà wa bẹ̀ yẹn Ahmed TV àwọn ni manager àwọn ni media manager wa àwọn làjọ máa ń káàkiri tá a bá ń lọ sí àwọn motherless home. àwọn náà ti gbalẹ̀ wọn ti gba mọ́tò. ẹ wọn ti ó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ Akpet TV náà ṣe ń bọ̀ bẹ́ẹ̀ inshàlá bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ fún ojú tó lé bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ fún alóore tv bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ fún òwútú tv so gbogbo ẹni tó bá fẹ́ ṣàánú àṣàní àlùbáríkà foundation zero twenty eight eight eight four five seven one five Zenith Bank two zero eight eight eight four five seven one five Zenith Bank tàbí two zero one seven three six seven eight double six two zero one seven three six seven eight double six First Bank ọláyínká kudrat àṣàní. ẹ bá akọrin ká máa lọlé wa ẹ fún akọrin ká máa lọlé wa. máa fẹ́ yí ṣàṣe mọ́. àlá. máa fẹ́ yí ṣàṣe mọ́. àlá. ọlọ́run máa fẹ́ yí ṣàṣe mọ́. máa fẹ́ yí ṣàṣe mọ́. salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.